العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته أقبل فبركاته سوى مسلمين الحمد لله أتمت عليكم كرات جريفان النبي صلى الله عليه وسلم أني وبعد دعنا láti bá a máa jẹ́kẹ̀ fún gbogbo ayé aláwọ̀ bá ní sàlékún kí ànábì wa bá ní sàlékún ọ̀la rẹ̀ àti àwọn ará ilé ànábì àti sọ̀hábà rẹ̀ dákun agbàpọ̀ kí ànábì ọkà ayọ́kẹ́ sọ̀hábà kẹwà pẹ̀lú àtọ́ ọkẹ̀ pẹ̀lú àjọgbà àlìkíyàmà bàbá àti ìyá wa kẹwà pẹ̀lú ànábì jọgbà àlìkíyàmà àwọn àfa àwọn ọmọ kí wa kẹwà pẹ̀lú ànábì jọgbà àlìkíyàmà àwọn àna wa àwọn ọ̀rẹ́ wa kẹwọn pẹ̀lú ànábì jọgbà àlìkíyàmà àwọn ọmọ wa àwọn aya wa dákun ọba dẹ́dàjọ́ mẹ́jì àrínà rẹ̀ ká tó lu àlìjánnà jàmáà àtúntẹ̀síwájú lónìí ibi tá a dé ó ní àwọn ọ̀rọ̀ tọ́lọ̀ máa ṣe é fẹ́ dà tí ó wà yọ zàkà ń bẹ̀ ṣùgbọ́n kò ní í ṣe sùúrù kọ̀ pọ́dún kan. ìskọ́ọ̀tù ṣẹ́rìkìlà haúlì ìlógbèwádébẹ̀ àwọn àti ṣàlàyé nípa ọ̀rọ̀ rìkáàzì wọ́n rìkáàzù wàlìmáàlù alìmàdìfúnù fìlárùbì mìǹkíbálì lìkùfárì fìlì ìṣúrì lìkọ́ọ́dìmọ̀ fífìlù sórí sábìkọ̀ àtàlàyé ń pa àwọn eléyìn níbọ̀lá bákan náà ríbù tìjárọ̀ in tí bísínẹ́sì bá bí èrè tíríbì lọ́mọ fi fífì lọ́mọ fi ń sọ̀wọ́ fífì lọ́mọ wá di seventy five million seventy five million náà á jẹ̀mọ́ kọjá ọ̀jẹ́ wípé one million ní owó ọkọ̀lá tí mo fẹ́ yọ̀ sàkà ni mo jèrè rẹ̀ hmm. Hmm. àìsè ìṣòro tu hàwàlánì làhàólì. lórí àwọn eléyìí bákan náà nàta ìjù sa ìmọ̀ mò ń sin ẹran ó ti níye torí pé wọ́n ti sẹ́yìn láwọn èèyàn lọ pé ní tẹ́lẹ̀ bá ti jẹ́ ogójì àti kíkà ìtẹ́mù ni o tó bá ti jẹ́ iye báyìí tó bá ti jẹ́ ọgọ́rùn-ún àtogún ìtẹ́mù rẹ o níjọ́ náà lọ́hùn ànàbí èbéèrè lọ́wọ́ wọn pé ẹ wá máa bí wọn pé níbo ni ẹbí orí ẹran ni wọn máa kà wọn kà wọn pa ẹran rẹ tó ní o ti pé five hundred ìtọ́lọ̀ ní ká mú bẹ́rì ẹ̀rẹ̀ o ti yọ báyìí tọ́ba náà ní ká mú bẹ́rì ibi tá a wá dé lónìí o ní alimaadinu di kẹsìrì dad kẹsì alimaadani alimaadinu máa wọ alimaadinu maadinu wọ́n mú láti bí fíìlì àdánà tí wọ́n bá ní àdánà fúlànù fìlìmọ̀kàn kéèyàn wà ń bì kan kó pẹ́ta pẹ́rẹ̀ kabẹ̀ hmm. ní ẹ̀fọ́ sọ pé ọlọ́run jẹ́ àwọjà nẹ́tù àdínì àdínà tọ̀jọ́ wípé ọlọ́run ni láyé gbogbo ní ẹni aṣíwàlá ẹni ọba wọbẹ̀ kò tún níwà nǹkan mìí kí mọ́ tí ọlọ́run gbò látò fún bí báyìí. àyè gbà mí àlìjẹ̀nà ayé kalẹ̀. Ah, ọlọ́run dákọjọ́ yá habada jannatu wa qutirabuha. yá habada jannatu wa qutirabuha. tọ́ ìbàdàn wa báridùn sharabuha. طيبة وبارد شرابها طيبة وبارد شرابها طيبة وبارد شرابها والروم روم قد دنا عذابها والروم روم قد دنا عذابها كافرة بعيدة أنسابها كافرة بعيدة أنسابها كافرة بعيدة أنسابها كافرة أن بعيدة أنسابها علي إذ لاقيتها ضربها علي إذ لقيتها ضرابها علي إذ لقيتها ضرابها علي إذ لاقيتها ضرابها أنا أتوقع إن شاء الله أنك سأبدأ ديرو يا الجنة إبي تبا ديتا بقبا إلا يسي kí wá ní àlìmáàdínù hmm. ó ní àlìmáàdínù húwà má kúlù má yùstáhọ́rọ́jù mínàlá arúgbì mímá kọ̀lákọ̀ọ́ lọ́wù fíyá wà lẹ́sàmì jíǹsì ha ìntọ́ lọ ń dá sínú ilẹ̀ tí èyí sára ayè pẹ̀ kìí sára lẹ̀ ìran nǹkan míì ni ṣùgbọ́n ní ilẹ̀ ni ẹ ti ṣe kí ni o ìní lọ́lọ́ ń dá sí tí ẹ ti máa rí mú jáde àbí títí máa gbìn jáde fẹ́rẹ̀ ń bọ̀ mí lẹ́yìn náà. ó ti yàtọ̀ sí rìkáàzù wà wà máa nún màdìfúnún fìlà árúbì mí ń kìbálẹ̀lì kò fárì mí lè ṣúrì àṣà lífà àṣà bíkọ̀ owó tó jẹ́ pé àwọn tó bò mọ́lẹ̀ wọn èsè mùsùlùmí àsìkò wọn ìsìláàmù èsì ìdọ̀dọ̀ wọn ṣùgbọ́n arápẹ̀rẹ̀ nǹkan wọn tá a fi mọ̀ pé bíi fọ́tò ọba wọn bíi ìkẹ́nẹ́jọ́rẹ̀ lọ́hùn bí àwọn àpẹẹrẹ nǹkan kọ̀ọ̀kan àtàlẹ́yìn wọn ṣùgbọ́n máàdínù ó ní àlùmọ́ọ́nì ilẹ̀ bíi kíni bíi gold bíi slifa bíi kibrit èyó yìí tí wọ́n fi ń ṣe ìṣáná bíi hadid yìí tí wọ́n fi ń ṣe rin bíi anifpa crude oil àtẹ̀yọ kìrìkàmẹ̀ gbogbo orú nǹkan báyìí hey èèmọ̀ mọ̀lẹ́sìn islam àwa mùsùlùmí ọmọ jẹ́ àtẹ́tí gbọ́ wọn ọmọ ni a lọ máa kó àdá máa lọ kó ban máa kó bọ́ǹbù lọ bá àwọn èèyàn láti máa lé ẹ̀kú lórí ilẹ̀ wọn tàbí láti máa ìdájọ́ tẹ̀sìn ó là ń sọ yìí hmm. ìdájọ́ tí kí ni o ẹ̀sìn

ó ní zakatu lè màdínì tàwa fẹ́ débẹ̀ alimadinu yìí tó pọ̀ torí tí ó sì sí jamani mọ́ ní o àwọn wá fi mahara wọn wọ́n ní alimadinu yìí kí ni tó pilẹ̀ ká sọ pé ayọ̀ zakanu ẹ̀ gan kí ni tó pilẹ̀ àwọn àkọ́kọ́ pín sí ọ̀nà mẹ́ta fi ta'ayini naw'i al-ma'dini alladhi nuzakki inda al-hanabila inda shafi'a wal hanabila wọ́n ní kullu ma yustakhraju min batin al-ardi jamidan kana aw sa'ilan yuzakka gbogbo ń tàbá máa yọ lórí nínú ilẹ̀ nǹkan odidi bọ́rọ̀kọ́tọ́ ní o nǹkan tí èsì bọ́rọ̀kọ́tọ́ ní o سواء يذوب بالنار أو ي... سواء يذوب بالنار أو ينطبع بالنار bóyá wọ́n lè fi ní change ẹ̀fà sí nǹkan míì gbogbo nítorí ọjẹ́ ayọ̀sàkàmbẹ́ àwọn Hanafiya wọn nínú gbogbo tí bá máa jáde nù lẹ̀ kullu ma yantabiu dinari yuzaka wa ghayru fàlà ní tá àbá ti ní máa yọ tí ọgbà yíyọ nínú rẹ̀ tí ọba jẹ́ jamid ìnìkan làwọn máa yọ zakambẹ́ ìmáàmù wa malik ìdàlmàlìkíyà àwọn ní in tó bá ti yàtọ̀ sí gbóòdì àti sílífà àríwọ̀ sàkámi nǹkan mímọ̀ lẹ́yìn rẹ̀ àwọn bọ̀ tá a bá ní àlìmáàdínù lahu àníwáún min nahiyati istikhraj bá a ṣe máa ń yọ nǹkan ìjáde àwọn mímọ̀ ní nǹkan tí a ń rí tọba dídà tọ́jú sínú ilẹ̀ ṣùgbọ́n ọ jáde síta fún rẹ̀ ó náà ni kúlù máàdì ní yùstákọ́rọ́jù áó yùkọ́dù bìlá ìlàjì wà iná yóò sùn jáde tí ó fi hàn pé èmi rẹ̀ ó àtàwọn nǹkan míì tọ́nà tó sì lóríṣiríṣi ẹlẹ́ẹ̀kejì alìmáàdínù alìbáàpínù ìntọ́ba adẹ́dà fi inú ilẹ̀ tó jẹ́ pé táàbá sí wàhálà rán wúwà máa láyú kúrọ́jù ilá bí ìlàjì ohun ò ṣe é mú àti pẹ̀lú wàhálà ẹgbẹ̀lẹ̀ ẹ̀yàmí ẹsẹ̀ gbogbo oríṣiríṣi kan lẹ́sẹ̀ tọ́gbà àti oríṣi méjèèjì. àwọn mímà wọn wá bí ẹlẹ́rìí pé ṣé ẹlẹ́rìí tẹ́ ọba dábàá sọ fún wa wípé yá ayú alladhina amanu mọ́ pẹ̀lú olùgbàgbọ́ òdodo hansiku mimma razaqnakum hansiku mimma razaqnakum wa mimma akhrajna lakum minal ardi wà látẹ̀ wà dùnmẹ̀ wà mimma ẹ máa ná sẹ́yìn ọba dẹ́dà ṣùgbọ́n nínú gbogbo ń tà mú jáde fún inú ilẹ̀ eré náà sì ni ọ̀rọ̀ tó padà rinlẹ̀ jù torí pé ńgbà tó lọ́wọ́ bá ń sọ àmàrà wà mimma àkọ́jìnà lákùnrin àbù gbogbo ń tà mú jáde fún inú ilẹ̀ náà ẹ̀ẹ́tùn nọ́mbẹ̀ fáwọn ọlọ́run kí lọ́n fẹ̀ẹ́ bá lọ́wọ́ ń tọ̀ hmm. ju kó zaka rẹ̀ lọ kọ́yọ̀ zaka ń bẹ̀ ó ti kílẹ̀ àbáwọn. máa dínú àwọn nǹkan àlùmọ́nì ilẹ̀ yìí ọwọ́ á ní májẹ̀mú mẹ́rin tá a fi yọ zaka ń bẹ̀ májẹ̀mú àkọ́kọ́ àlùmílíkù tààmù kọ́ jẹ́ pé èèyàn gangan ló o òun lọ wà òun ló kò sì lọ jí wa ń bí hmm. kò sí kí o. jí wa ń bí ilé tam ó di ní alimẹ́ríkù tam. ẹlẹ́ẹ̀kejì bùnúùgùn nìsọ̀b sáwọn nǹkan bẹ̀ ní ìsìn òun ti yàtọ̀ padà sí rìkáàzù rìkáàzù a máa yọ twenty percent bẹ́ẹ̀ kúmùsù ntàbárí wàfí rìkáàzì àlè kúmùsù kí sì lè rí wa nínà súnà tá a ti pé a ti yọ zàkàá nínú máàdìn ìtàbárí inú ilẹ̀ ó ń sọ ọlọ́run sọ fún wa wípé a ní àjìmá ùjùbárún wàlì bí irú jùbárún wàlì máàdínù jùbárún wà fi rìkáàzì ilkhums sallallahu alaihi wasallam wà fi rìkáàzì ilkhums ee àti túmọ̀ àlè àjìmá jùbárún ìntẹ́ra kó bá já kò lé olówó rẹ̀ tí ó sì sì kẹ́ tó lọ jẹ nǹkan lóru ọlọ́run ló fẹ́ fún ló ń jẹjẹ. wàlìbírù jùbá ẹ̀ ń gbẹ́sà tọ́gbẹ́kànga sẹ́yìn ìkùlé rẹ̀ torí pé ilé míì tó wọ́n gbé mọ́ngò bẹ́ẹ̀ mọ́ngò ń wá nẹnu sí inú ọgbà ẹlòmíì ọwọ́ àǹtọ̀fẹ́yìntì lọ́wọ́ àgùnbẹ̀bọ̀ọ́lẹ̀ kápò lọ àti hẹ́ẹ̀. àwọn sì lọ gbé páànù lé lórí sáwọn sì mọ̀ páànù gbẹ́kànlá rẹ̀. sẹ́mi pé dọ́ọ̀bù wà ládẹ̀nu kéèyàn ọ̀já látòkè kó tún wá bọ́nu kànga. ọlọ́njọ́. ẹ pẹ̀lú àpò lọ. àpò mọ́ngò ó ti rí mọ́ngò náà mọ́ngò jẹ́ ọjà báyìí àfi wọ àti mọ́ngò àti owó. bọ́dà lápá bọ́dà jù bá rún kò sí tó ní kànga ọ̀sán o. mọ̀ pé kànga lórí. àbí ẹjọ́ mọ̀ bẹ́lá líkẹ́ àmọ́ o báwọn náà bá wá gbé kúlẹ̀ wọn jù bẹ́ẹ̀ lọ ebi ó rí fáwọn èrò àlọ́ èrò àbọ̀ wọ́n lè fẹ́ ká mọ́ngò owó èrò àlọ́ àbọ̀ lórí fẹ́ǹsì mọ́ngò owó èrò àlọ́ àbọ̀ ní ọmọ lórí fẹ́ǹsì táyì sálàǹgbà táyì sẹ́yẹ. ẹjẹ́ agbára wa mọ́ra o sùúrù ẹjẹ́ a máa ṣe o ṣé tó bá dọ́mọ tiẹ̀ náà lọ́fẹ́ jútọ̀ lóru tó bá kó nù ẹ̀ ń aláwọn ọmọ ti mọ̀ kan gbẹ́kànlá bẹ̀ wọ́n sì ní tọ́ílẹ̀tì lólé. làwọn àgbààgbà ilẹ̀ yorùbá wọ́n ní à inú mi bí ni hmm. bí wàhálà bá dé tán n tí ń bí ayé nú nǹkan òun ó rò lẹ́jọ́ ọ̀tọ̀ ni nǹkan méjì wọ́n máa ń sọ kí ni ebi wọn bá máa ilẹ̀ tá a lára náà mi wọ́n ti fẹ́ ẹ̀ bùtán n tí ń bí ẹnu mi ẹ bá kàgbà lẹ́ẹ̀ jàmùjàmù ìjẹ́ mọ̀ ẹ yo nígbà wàhálà wàá dé wọn bá fẹ̀ lójú. a sọ náà ti pẹ́ wọ́n gé mọ́ngòrò ń. olóògbé. so wàlì máa dínú jùbárù ẹni ó ń gbé inú ilẹ̀ rẹ̀ tẹ́nìkan wá yọ wá bẹ̀ hmm. láti wá máa wá wakùsà bí wà kankan bẹ̀ lọ́ba bọ́ kótó àbẹ́ẹ̀pẹ̀ bá yapa ọ̀yapa ó ń tọ̀ nǹkan ni yóò sàn kò ní ẹ̀kẹ́ tí wọ́n sàn lórí rẹ̀ o. ó ń lẹ̀kọ́ ní ọ̀sán kan lórí ọ̀rọ̀. àwọn ẹ̀jẹ̀ kan bẹ tó jẹ́ pé ẹlẹ́jẹ̀ ìlọ́fẹ̀jẹ̀ ara ẹ̀ sọ̀kò. ẹlẹ́jẹ̀ ló wéṣẹ̀ ara ẹ̀. ìsìláàmù sì pẹ́ ẹ̀jẹ̀ lè tẹ̀lé kéke. ọlọ orí ilé ńlẹ̀ òun wa kò ilẹ̀ wa yà pa wọn wá ní ẹ kí wọ́n lọ gbẹ́ni nílẹ̀ wa. ààbò sínú. yẹn ń pa iná sọwọ́jọ́ tó dájú lọ pé kẹ́ fẹ́ǹsì ilẹ̀ ilẹ̀ wo ah, ah. two hundred and fifty acres ni kí wọ́n fẹ́ǹsì àwọn lẹ́tùwọ̀ bẹ̀ ni ìníṣẹ́ mi fi dálápá mu. nínú nínú kòtò lẹ́tùwọ̀. ẹsẹ̀ wa pọ̀ ọmọ yìí ni o ah. pé wọ́n sọ pé wọ́n lò jíbùsù fún ni o wọ́n ní wọ́n sọ jẹ́ àhà. wọ́n ti lẹ́yìn lẹ́yìn ilẹ̀ yìí. gbogbo àwọn ẹjọ́ ìkàbá yìí ọ̀bàdàn ọ̀ràn yàn ẹ má bàa dá sí o ẹ bá ti kí ni o ẹ bá dá sí o torí gbogbo ntaari adáláyé ọba dáadọ́ ó tún dá o ó sì ní tó filẹ̀ lórí ìkàkọ̀ kan ìdájọ́ ọlọ́run ọba nìyẹn ṣẹ̀rí àánú tára lé ń sá fún tára oko ń sá fún nítorí déédéé. o ń sì sinmi. ní déédéé déédéé ni. nítorí ọlọ́run. ọ̀nà ọ̀yọ́jú olé olé. Hmm. ó wá mú sí bí gbóná tí a fi tọ́ bẹ̀tẹ̀. ọlọ́njọ́ tó fi lé ọ lẹ́ẹ̀kẹ́. ọlọ́njọ́. ṣé wọ́n ń pẹ́ ìjọba ọgbọ̀. ìjọba bò ṣé ló rán ọ lọ ilé olé. ìjọba ọgbọ̀. alákòrán. ṣé tó ṣe tí ó sì wọ́n náà dáwọ́ ìsọdá. ṣé ṣé ṣe ah, ṣe ká mọ̀ bàrà wa ṣe mọ́ ládùúgbò ni ah, ah. ká sí wo mo sì sí wíńdò kí n nẹjú wọnú ilé wíńdò bò ó àti pẹ̀ ẹnu ọ̀nà wọn gbà wọlé ẹ̀kọ́ wà yóò sì kalẹ̀ ẹnu àlọ́ wà <laughs> yóò ṣe wá rí bẹ́ẹ̀ ebi ìyàwó ọkọ ní bínú ìwí pé wọn ò jókòó lẹ́gbẹ̀ẹ́ ìyàwó inú ọkọ̀ ẹ jẹ́ lómi ò jókòó mi kí ni mo ṣe bá ṣe bẹ́ẹ̀ mi ìdọ́kọ̀ ẹ̀ mo ní ẹ jókòó lẹ́gbẹ̀ẹ́ ọ̀bálà rẹ̀ sí tí a mú ọ. àwa náà lè gbàkẹ́ lómi oṣù ah. bẹ́ẹ̀ fún un. orí ló burú ah, ah. bẹ́ẹ̀ pẹ́pẹ́pẹ́ ìjà fọyẹ́ yìí gbé ẹ bá fẹ́ ṣe kọ́ lọ́rọ́ kan. orí kí ló dé báyìí. ní nàìjíríà lèmi kiri kẹ́ ẹ máa rí yẹn lẹ́ni ọlọ́run kí ló sì máa bí i. pé àti ìṣe àti láàṣe ṣùgbọ́n wọn náà ní ṣe. ọlọ́run jọ afẹ́jọ pọ̀ ní. ẹbí eh, ọba tiẹ̀ ti àjá àgbà gbogbo ara tó ń jìyà ẹni tuntun wọn ṣe ó tó máa wá bí ọ̀pẹ́ dàkújọ hmm. ìwọ náà máa bọ̀ ń bì kẹ́ mọ́ máa pé kẹ́lẹ́ Hmm. tí n bá torí wọ̀ náà fàlà tó dọ́rẹ̀ hmm. ẹ dákun bí nàìjíríà wa ṣe rí tó yìí ó sì tún jẹ́ ìlú re sáìmọye ìlú mi kílẹ̀ rí wa wọn ò lè gbé ẹjọ́ wa kóòtù lónìí kí wọ́n ní adájọ́ wa dá wọ́n lẹ́jọ́ kínní ó ní ọ̀rẹ́ mi ni o àjọdàgbàpọ̀ láti lè ní o àjọdọ̀ primary school ni secondary school kọ́sìtì náà tún ni nígbà tá a tún jọ wà ní ui tá a ti parí ó ṣe pé ìlú ìṣe phd ṣùgbọ́n tó mú mi gbẹ́jọ́ ìwà ni wípé láti kékeré mo ti fẹ́ bá tiẹ̀ jẹ́ kò sì gbà fún mi kéèjì sí mo wá wò pé gbogbo ọgbọ́n tẹ́ bẹ́ẹ̀ bá tiẹ̀ lọ tí ń bá tiẹ̀ jẹ́ inú tí ń ṣe mí o nàìjíríà tí ìfọ̀jú pọ̀ fún òfin wa sọ wípé ẹyọ adájọ́ wa ní. kò sí kóòtù tí ń gbọ́rọ̀ ẹjọ́ èèyàn. nísà escape ni àìmọ̀ ìṣàkóso ti dẹ́lẹ̀ fún nígbà tí ọwà kó wọn ni kò sí wàhálà ebi à ní kóòtù wọn gbọ́dọ̀ adájọ́ ọmọ wa rẹ̀ jama'a ebe òun sọ fún kó wọn bá tiẹ̀ jẹ́. májẹ̀mú àkọ́kọ́ èèyàn ni ó ní nǹkan yìí. Hmm. ẹlẹ́ẹ̀kejì bùlúgùn nìfọ̀ máa dínú ní pé ọ gbọ́dọ̀ wọ déédéé iye tí à ń yọ zakambe ní òdiwọ̀n gójà bí ọ gbọ́dọ̀ jó ọ gbọ́dọ̀ tí wọ́n bá ta ọwọ́ iye owó nine million naira ọ gbọ́dọ̀ pé iye kò ní ìdìbòlógù nisab ẹlẹ́ẹ̀kẹ́ ta iskọ́tù shertil haul ká sọ pé yóò pè ọdún kan ká tó yọ kò sínú ti mádìn nǹkan tá a bá ti wà nílẹ̀ ijó a bá ti rere ní rédí kí ni hmm. wọn náà ń tàbá yìí àní àfún ọ àní àgbà ni hmm. ẹlẹ́ẹ̀kẹ́rin hospital mọ́ ẹni ẹ máa wẹ̀ sí eré ẹwù ẹ̀sìn àlùbáríkà tí ò ní bá ṣe pọ̀ pẹ̀lú terrorism hospital mọ́ a ní limustakhriji ni ma'adini an yakhsima takalifa listikhraj wa tashdid ẹwù ẹ̀sìn wa ló bá ní wọn bá góòlù tí ní mo rí mẹ́mẹ́ tí 25 million náà náà ni wọ́n ló tó sàkásì wọ twelve million lọ́dún twelve million lótó mo wà ní báyìí ojú mi rí oṣù kejìlá tá a ti wà níbi àti wúre kódà gbogbo tí mo gbà sẹ́ńbà mi gbẹ́lẹ̀ ìsìkẹ́ ẹ̀ẹ́dógún lélẹ́yìn wọ́n ń sá lọ ni hmm. gbogbo bó wà ní báyìí báyìí torí <laughs> tá a bá wò lọ́wọ́ bọ́ <laughs> mọ́ náwó gẹ́ o ọ̀dà wà wò tọ́ náà wọ́n sá sí sí sí sí gbogbo ntọ́ sánà ọjẹ́ ọjẹ́ fifteen million. Hmm. twenty five ní nǹkan ìsì tó nígbèlé wọn. orí ten million ni ó gbé sákàlẹ́ o hmm. wọ́n bá sí gbogbo nítorí ń bẹ̀ twelve million ní ẹ̀ta gbogbo wàhálà tó ṣe ọjà five million zakasi wọn náà million lọ́dún hmm. owó àpàdé seven million lọ́wọ́ rẹ̀ òun ló ní o. sábẹ̀ ẹ̀ bá ń lọ. ìrọ̀rùn ní Islam ó di tiẹ̀ kò tí ì tó dèédé ntọ́lọ́ ní yọ ẹ̀tọ́ tọ́lọ́. kí wàá ní ó tún wá ayọ̀ fọlọ́. that's all right. wọ́n máa mìkìdárù zakati lè máa dín ní. tọba tó pé wọn. rúbù lè wúṣírì ni hmm. two point five percent. ẹ sì wọ́n ti rìkáàd hmm. twenty percent two point five. kó lè bá a máa jí oríire àti ayọ̀ àti ọlà. fún wa ó ṣe wá di nǹkan tá a wò wípé ẹ kọ́kọ́ lọ jà wọ́n lógun wọ́n ti mẹ́rin ilẹ̀ wọn wọn ò sì rárá àtakọ́ wa máa wá kóde gàba lé wọn lórí jẹ̀mọ́ra tó bá jẹ́ ìjọba àlú ni ló gbé kọ̀rọ̀ òrùka lẹ̀ ibi tó bá ti lè gbogbogbò ìjọba láǹfààní pẹ̀lú kíni pẹ̀lú wọn kẹtàfà yí ẹni tọ́lọ̀ ń gbé nǹkan sọ́dọ̀ rẹ̀ hmm. ẹni tọ́lọ̀ ń gbòòrè sọ́dọ̀ rẹ̀ hmm. wọn ò gbọ́dọ̀ sí fìlà wọn bọ lásọ wọn já o láíláí kò sí bẹ́ẹ̀ mìíràn sí ọlọ́run hmm. two plus bàbá yìí ni two plus yìí wọ́n wá wò lọ wòrán ni ah ilẹ̀ ìlọba òsítù tí a fẹ́ kọ́ fún ìlú ìjọba wa ránṣẹ́ sí pàṣẹ ìlú olùlẹ̀ rẹ̀ a sì fún ọ ní twenty eight hours gbogbo tó o bá ní lórí ẹ̀ gbogbo ìgbàdo bẹ̀ ni o. ògùn ẹ̀gẹ́ ni o. ẹ̀gẹ́ ni o. ó gbó kò gbó. mango ní bẹ́ẹ̀ ni o. lọ mú kó bẹ́ẹ̀. ẹ kaṣú lọ pè ni o. ó ní sà òun gbọ́ náà. owó tó bá kò mẹ́tọ̀ jẹ́gi nǹkan kan gbọ́dọ̀ dé o. àwọn tó bí ìyàwó rẹ̀ pé ìyàwó rẹ̀ pé ẹbí náà ẹbí náà ó fẹ́ rò ní àmàlẹ́ wọ́n ra gbogbo ẹ̀ papọ̀. bákan náà bàtí ni ọlọ wúgẹ̀ náà. àwọn ewé tó bá gbọ̀bọ̀ ní gbogbo ogi tó bá wú mẹ́ ọ̀bọ̀rọ̀ fọ́ọ̀kan ni ìjọba rẹ̀ sí ìjọba ní india ni wọ́n sanwó ẹ̀ mọ́. báyìí twenty eight hours yẹn ti bẹ̀rẹ̀ báyìí o lẹ́yìn ìgbà tó bá kú mẹ́ta pátápátá ìlú ìgbà lódodo láti fi omi sìn ọ lọ láì gbà nǹkan kan tó o bá wá kùn lẹ́yìn lẹ́yìn èyí tó kù tó o ló ni ẹ̀ èékà kan yìí ibi ọbọ sí ó ní ìlú fẹ́ẹ́ fi kọ́ ibùdó àwọn agbófinró hmm. torí pé o lọ bọ́ sí dodo òlu hmm. a sì wá rí báyìí wípé a plot ń bẹ̀ wọ́n ń tà ní ten million naira a sì rí pé éèkà mẹ́fà yìí tá a bá ti ẹ̀yọ ogun omi tọ́nà ọgbà lọ́nbẹ̀ kápẹ́ plọ́ọ̀tì márùn tá a bá fi ten times fifteen kí ni ó fún wa one hundred and fifteen million ìlú gbà lódodo nítorí wípé àmọ́ tí wọ́n náà ti rò lórí ẹ̀ ìlú yìí ó fún ọ ní twenty five million naira wọ́n tó wá fún ọ ní three acres síbòmí dáadáa nìyẹn hmm. ẹ̀tọ́ nìyẹn Hmm. inú inú rí ó dùn hmm. ọ̀pọ̀lọpọ̀ ni ó tún máa wá gbé kọ̀rọ̀ sọ̀pọ̀lọ̀ ọlọ́run ah jẹ́lù ọ̀jẹ̀lẹ̀ mi. Ah, jẹ́ wọ́n lo lẹ́tọ̀ náà eh. jẹ́ wọ́n ránṣẹ́ sọ náà lọ́la. ṣùgbọ́n ká pẹ́rù bá sájúmọ́ àkọ́kọ́ ni. pèpè ah. ọ̀pọ̀ lù. pèpè ọ̀pọ̀ o ìpè eh? àjọṣẹ́. títí ọ̀nà bí wọ́n mẹ̀dínà ní nǹkan mọ́sálásí ló wí bàbá òun náà jẹ́rìí ló ní ilẹ̀ ibi táwọn ti kọ́ mọ́sálásí sí wọn. wọ́n wá lọ pàwọ́ lórí ẹbí wa àná bíi ní sallallahu alaihi wasallam. sáwì mú ní ha ìtọ́kùn mahadi hada ọ̀yá ẹ̀sọ́ yìí tẹ́ẹ̀fẹ́ tàbí wọ́n ní tààbò àátàlẹ̀ fọ́lọ́ àtàlẹ́bí wọ́n á máa wo ẹbí wa lónìí ṣùgbọ́n igun tó bọ́ sí zùrọ́rọ̀ ibn asad òun ní ń tọ́jú ọmọ òrukàn méjì sáàlù àti suwailu ìlókun méjèèjì igun wọn ni ó pè fún kọ́dà àwọn ni ó jogún ọ̀rọ̀ bàbá wọn aláìní sí ni á ṣùgbọ́n ọ̀n ti dọ́mọ òrukàn àdébí ni ẹ̀bọ̀n bó bọ̀ nǹkan náà nígbà kan wọn yọ̀ ní àwọn sórí rẹ̀ ọlọ́run fẹ́ lórí àwọn látọ̀ wà nàbí àwọn àpẹ́ àtàwọn àtọ́rọ̀ ń ta lórí àtàwọn àti ọmọ táwọn ní ìbúrọ̀ lọ́la wọn àwọn ọba kọ́bọ̀ àdébí ni kò rí bẹ́ẹ̀ nínú ìwáyà mi ànábì síjókè ó wù ọmọ méjèèjì tí ìrọ̀bá ìgbalẹ̀ lọ́fẹ̀ẹ́ ọlọ́run obìnrin sí yẹn kò sí nǹkan lẹ̀. kò sí nǹkan kan àwọn náà ní ti pé pé pé pé èèyàn wá bá yàn lálejò náà ṣòkòtò rẹ̀ wá jàǹkàrá. Hmm. ẹ̀wù jẹ́ lẹ́sì. ẹ̀wù jẹ́ lẹ́sì. ọ̀nà tí wọ́n ṣe sí ẹ̀wù lọ́rùn òun ti wá dàbí ìgbà tí wọ́n bá ṣe tí bí ìgbà tí bàbá múrùkẹ rẹ̀ tí wọ́n á so mọ́rùn. ọwọ́ ọwọ́ ọwọ́ short knickers inú agbádá tó wọ̀ white ni ṣùgbọ́n ti di brown. mo sì ní ọwọ́ arí ìyàn báwọn wọ́n wá tó ń kọrin àlìkìámọ́ báyẹ́ bá dàrú àlìkìámọ́ ló mé. nígbà òde gan tí ń sọ nípa ẹ̀dá kan sóhun rí nǹkan kan jẹ ibi ń pa òun. orin náà lè á lè gbàdúgbà jọmọ. alhamdulilayi. ìlàdáyà ni yàwó máa di ní námú bí. ẹgbọ́ o ìlàdáyà ni yàwó máa di ní námú bí. wàá ń dà lọ ìtẹ̀jítẹ̀mí wuli ìkùsùn mú. وعند الله تجتمع لي خصوم وعند الله تجتمع لي خصوم وعند الله تجتمع لي الخصوم àtàrà alé àtàrà oko àtọ́kù àtọ́mí àti máàmù àtàwátà ń kírù lẹ́yìn rẹ̀ àtàfà àtàmà kéwú ìlàdàyáni yàwó dìínì nàmú bí ìlàdàyáni yàwó dìínì nàmú bí ọdún tí máa kẹsàn fún yàn hmm tí ò ní sábòsì kékeré báyìí wà ń dàwó ìlúmìsẹ́lùkì in tí a fi wọn nǹkan tó hajjádù ní bó ṣerun lásọ́bà ilẹ̀fẹ́ wọn yóò gbìn tó wọ̀n jáde ọjọ́ ìrànlọ́ ní ọjọ́ tí ọmọ kẹta fún kálukú وعند الله تجتمع لخصوم ọkọ tó pàyàwó ẹ̀ kó òun lè ráyé ṣe àwọn pàdé padà o ìyàwó tó pọkọ kó lè máa gbádùn lọ. Mm. وعند الله تجتمع لخصوم ọmọ akéwú tó pa àfá rẹ̀ káàfá àwọn ọ̀bà fún ayé òní ìmọ̀ wọn náà ẹ̀ ń padà wọ́n lọ́wọ́ àfá àti wọn náà rí ọmọ akéwú pàṣẹ pé ah àmọ̀ pé yọ́ wà máa tún àmọ̀ báyìí ayé ọ̀wọ̀ náà ń lọ. ìtàjẹ́ tàmí ó lè kọ́ sọ ọmọ wà ìdá ọ̀la ìtàjẹ́ ó lè kọ́ sọ ọmọ. gbogbo ẹni tí ń bẹ ní fún agbára tó wá lò ó láti fi báyé àwọn kẹjẹ́ wà ìdálá ìtẹ́jítẹ́mì orí ẹ̀kọ́ tó mọ́ wà ìdálá ìtẹ́jítẹ́mì orí ẹ̀kọ́ tó mọ́ gbogbo ń jà méjì pàtà ayé wọ́n pàṣọ́dọ̀ ọlọ́run nígbàtí wọ́n tó bí sípẹ̀lẹ̀ ẹranko bẹ́ẹ̀ ẹranko wọ́n jẹ́jọ́ ọjọ́ ẹgbẹ́ tí wọ́n gbẹ́bí fún wà ìdálá ìtẹ́jítẹ́mì orí ẹ̀kọ́ tó mọ́ wà ìdálá ìtẹ́jítẹ́mì orí ẹ̀kọ́ tó mọ́ ewúrẹ́ rẹ̀ ń bínú nífẹ̀ẹ́ wálẹ̀ tí olówó ni yọ ọkùnrin rẹ̀ jẹ ni. ya Rabbi ẹni ẹni ó kó wọ wẹ́wà wọn tó fún gbàjọ ẹ máa sáré lọ. fàyídàláyè tẹ́jẹ́ tọ́pọ́lọ́ wọn fàlẹ̀ báríkà sí. fàyídàláyè tẹ́jẹ́ tẹ̀mí ó ní. ẹni ó yọ owó náà ń gáràjì tẹ́lẹ̀ mi wá rí tó ní à ah, wọ́n yọ ẹ̀ wọ́n wá sẹ́yìn tí wọ́n ẹ̀ gẹ́gẹ́ lẹ̀ ìpolówó ah. ẹ̀ padà. wọ́n wá mélé yìí pẹ̀tẹ́pẹ̀tẹ́ lẹ́yìn ẹ̀ ọ̀ní sọ gbogbo tójú bá rí ìtẹnu bá rí gbogbo tójú bá rí gbogbo tójú bá rí. báyìí tajẹ tẹ́mi ọ̀lẹ́ ẹ̀kọ́ sọmọ. wàyí dà lọ ìtajẹ tẹ́mi ọ̀lẹ́ ẹ̀kọ́ sọmọ. ẹni tí ń parí ìjà láàrin ìyàwó àtọkọ ọ̀nà ìyàwó ọ̀fẹ́ fi ọmọ nù. لا إله إلا الله وعند تجتنب الخصوم الله تجتنب الخصوم لا إله إلا الله هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا والسلام عليكم ورحمة الله مجددا وعليكم السلام ورحمة الله وبركاته kódà àti ما sọ káwọn èèyàn máa pè tí wọ́n ti ń pè ah, ọlọ́run kó bá ní sàn àfáà lẹ́sàn rẹ̀ kó wà lálá ilà ìlàlá akbar ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu òǹfà ọ̀nà fún ní ẹ̀. kí ni orúkọ yín o bọ̀lẹ̀ tí ń pè kí ni béèrè yín. èmi ah, fẹ́ naam. èmi fẹ́ Amos, bó ṣe máa sọ̀rọ̀. Amos. Naam, àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ máa pè sí láti béèrè ọ̀kan sí kejì nínú ìbéèrè èyí tí ń tawọ́ tasẹ̀ nù kó wá lórí tí wọ́n bá wa sọ. Àwọn náà ni zero nine zero six two zero zero zero nine four nine tàbí zero eight zero nine seven zero zero zero nine four nine. tàbí zero seven náà ni ojú òpó tí ó jáde sí ààyè tí a wà yìí èyí tí wọ́n ń pè ní fẹ̀yìn ẹ̀ fm ìbéèrè yín àdúgbò ti ń pè orúkọ yín àti ìbéèrè yín pápápá wàhálà ìmọ̀sán láàmú rahmatulah. ok ìbéèrè yín o. ẹjọ ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé àsìkò sin báyìí ẹjọ táìmù ni ẹ̀ṣáyé jẹ́ ìkejì ní tó ìbá fẹ́ ṣe dùnra tí ẹ̀ lè bẹ̀rẹ̀ láti bá bí seven thirty lọ sí táìmù ló lè parí. bẹ́ẹ̀ni ó dáwọ seven thirty bíbí bíbí eleven fifty. Naam. ẹ wọlé o ẹ ti wọlé o níbo lẹ ti ń pè kí ni orúkọ yín kí ni ìbéèrè yín. orúkọ mi dájú bí ààrẹ mú láti ìlú. ìbéèrè yín. ọlọ́ba ní sáwọn olùtàkùn wa ní ẹ̀sẹ̀ dáadáa. ìyẹ̀rí àtàwọn èèyàn ń kọ̀ náà ni bó jẹ́ kó lọ rí ẹ̀rù nígbà wa ti kọ̀ tẹ̀rí àti ìlú àmọ̀ ẹ̀rù nígbà tó ń gbà lọ́wọ́ wa. tábà tẹ̀lé sí ẹ̀rí àmì àríjọ máa pariwo pàápàá láòfin.

ohun tó ń ṣẹlẹ̀ ní ọ̀yọ́ state lọ́wọ́lọ́wọ́ yìí tá a gbọ́ pé ìlú kan tẹ́ ń pè ní báni àwọn kan kóra wọn jọ síbẹ̀ wọ́n ń wakùsà ní ibẹ̀ tí ìjọba wa fẹ́ bóyá látara àwọn tí wọ́n jàjàǹgbara tí wọ́n lọ bẹ̀ ní àsìkò yìí ojú wo ni sẹ̀rí àfi wo ọ̀rọ̀ nípa pé àwọn àjàjàǹgbara yìí gbèrú wọn ni pé bóyá kí wọ́n lé wọn kúrò ní ààyè yẹn látara àjàǹbá tí nǹkan yìí ń fa àfojù pẹ̀lú àwọn kidnapper kí wọ́n ti sá sábẹ́ àwọn pípù yìí ojú wo ni tẹ̀lé àti wúrú báyìí sá ṣé ìjọba fẹ́ lopá lórí wọn nìyí ni àbí kí wọ́n bá lé wọn pọ̀ mẹ́ yọ jàǹfààní àlàáfíà fún ìlú wa ọlọ́run jẹ́ àríyìn sọ́sà yìí tí mo fẹ́ béèrè nìyẹn sá. barakallahu fikum tí ẹ bá gbọ́ wà sí yìí dáadáa ẹ rí wípé méjìlá pín ọ̀rọ̀ yẹn sí ìpín àkọ́kọ́ òun ni kó jẹ́ pé gbogbo àtìpìkìní àtìpínlẹ̀ kejì abẹ́ ìjọba lọ̀rọ̀ wà ọ̀rọ̀ tá ń sọ yìí à ń sọ láti gba ayé ti wà kó tó di wípé àwọn ètò kan ọ̀wọ́nú ìlú wẹ́rẹ́wẹ́rẹ́ ká pé bí ayé ẹjọ́ ní ìsìn ni ẹ rí wípé àwọn ọba wọn ò ní pọ́fẹ́mù pẹ̀lú pé ẹnìkan rí kìnnìkan yìí wọn ò pé gbogbo ọba ọba ọba fún ọ ní nǹkan báyìí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìdájọ́ ọ̀tọ́lọ̀ lè tá ń sọ yìí ìjọba àlú wa tí ọba ti gbẹ́sẹ̀ lé ẹni ibi tí nǹkan àlùmọ́ọ́nì bá wà ẹni tó níbẹ̀ ló níbẹ̀ ṣùgbọ́n yóò ma yọ zàká lórí rẹ̀ ṣùgbọ́n tíjọba bá sọ wípé ah, gan ló ní gbogbo eléyìí ìlú gan bùkátà ó ń tọ̀ wọ́n ó dun àwọn yẹn nú ní ìdùnnú tó jẹ́ pé bí ìpìlẹ̀ gbèrú ẹ̀ ta gan wọn ò lè sáré níye o nǹkan yìí ó lè bí ten billion naira. tó níbẹ̀. tó níbẹ̀ ìjọba ó wà fún a mọ̀ ni ìjọba ó wà fún hundred ẹ̀sùn kú òǹbẹ̀ o hmm. nítorí wípé kò ní já dúdú because àwọn náà tíjọba ọba ṣe bá ń fún ẹ yọ pa náà làákàyè hmm, hmm. because in intan pè ní ọrọ̀ ayé ó níbi làákàyè gbé ma tí bá ẹ tó bá bí àyè kẹyìn ọmọ ti ṣe wọn ń bẹ́ẹ̀ lórí ìsọ̀rọ̀ pé bọ́ bá rí owó tán èèyàn ti rí owó tí ẹ ń sí owó fún un wọn ní kí ló kọ yín ó ní sòun ló kọ yín ó gbàgbé yányá. orí ọpọlọ òsì bẹ́ẹ̀ mọ́. ọ̀nà àti ẹ̀rọ bá ti so ọkọ̀ yín ẹ̀yin lẹ́nu gbogbo owó yìí. ó ní ìrànà ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ níbo ló ń gbàdé bí. kọ̀mẹ́ntì. time change. irú owó bá ń là ń sọ o. so. owó tí tí mú ẹ nítorí tí mú ẹ nítorí lójútù. wọ́n máa ń rẹ́gúlétì ẹ̀ tí wọ́n máa ń rẹ́gúlétì ẹ̀ kò gbọ́dọ̀ sí ìyàn jẹ kò sì gbọ́dọ̀ jẹ pé àwa tá à ń bẹ́ ń jọba ìlà fẹ́ lobẹ̀ fún nǹkan mi. Hmm sẹ́ẹ̀rí gbogbo ẹ̀ nígbà tí ọba ti sóò tọ́ mọ́ wàhálà ó dì ìlú ò ní gbádùn ìjọba ló ní gbádùn hmm. so fúdi ẹ̀yìn àbí ọba dídà tọ́jú ọkọ dàkún gbogbo bí awuyewuye ti ń ṣẹlẹ̀ kọ́ba níbi tútù rẹ o kó jẹ́ alẹ́ gbọ́dọ̀ sílẹ̀ nu o ilẹ̀ ẹ̀sìn wá wá fọ̀tọ̀ mọ́ yìí o hmm, ilẹ̀ ẹ̀sìn sẹ́kí ni o. lọ́fọ̀tọ̀ mọ́ yìí ọ̀fẹ́ tọ̀fẹ́ lẹ́tọ̀ọ́ hmm. ọlọ́run bá ní Wàhálẹ́kùn sàlám rahmatullah. Kí ni orúkọ yín ogun ẹ̀sìn pé o? Béèrè yín. Náà orúkọ mi ni Adédayọ̀ Lukman láti Lógún Ẹ̀rú. Náà ẹ ti ìbéèrè yín ìbéèrè. Ayọ̀rọ̀ yóò máa jẹ́ sílẹ̀. Aláàmàmínà. Náà mo fẹ́ béèrè pé mò ń tẹ àlùbàlá lọ́wọ́, mo wá gbàgbé sí imú, mo wá rántí. Ṣé bí imú tí mo ti tí mo ti fún yẹn náà ni màá ti bẹ̀rẹ̀ ni àbí màá tún àlùwàlá mi ṣe láti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni tó bá jẹ́ pé èntẹ ẹsẹ kẹńkẹ tó ṣe mú kò bá tí ì gbẹ. sẹgbọn ààyè tẹ ẹwẹ kẹyìn tí ọba tí ì gbẹ ẹ máa bá lọ láti bẹ tó bá ti gbẹ ẹsẹ bẹ̀rẹ̀ padà. wà láti bẹ jẹun jẹmọ à ń fi àsìkò yìí pé wà sọ́dọ̀ ọba àdẹdà o àlùmọ́ọ́nì ọlọ́run lọ́tọ́jú ẹ̀ sínú hmm. ó tún ṣe ti pàǹlọ́ gbẹ́bọ. ọlọ́run jọ kẹrìbá góòdì nílẹ̀ ó ṣe ti pàǹdíra lọ kí la fẹ́ gbà nú eléyìí kí ní ah. ah, èṣù ní bẹ́ẹ̀ díẹ̀ ànígbà mi bá mọ̀ wo góòdì iwájú báyìí àti pọ́ yóò ti wọ́n sẹ́yìn wa yóò ti pòórá kí ọgbà eh, àwọn àlìjànú bẹ́ẹ̀ wọ́n ah, àwọn ọ̀gbọ́dọ̀ mọ́ múra lọ ó láwọn tòràrí táwọn òfin bẹ́ẹ̀. nípa mi ìgbà mi báyìí lóru lẹ́mọ̀ gbọ́ kúkú lóru. lórí àwọn ọmọ ìdílé jàìn. nínú kókó làárọ̀ máa sú. bóò nínú kòtò ṣe ní mọ́ ooru. wọn a máa gbẹ́lòmí ìlétí ń bẹ̀. Eh ìgbà ìkọ̀ni kọ̀rẹ́ tó gbà lójú ah. bẹ́yìn rúwọ̀ nǹkan tẹ́gẹ̀ ó lè jẹ́ pé tí èyàn bá kó mẹ́rin mẹ́rin sí jẹ́mẹ́ lọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ owó ìdáyé tó lọ́n ti tọ́jú àwọn nǹkan ìsíbi ọtọ́jú ẹ̀ sí o tí bàbá kan bẹ aláì òkà kan báyìí ń bẹ lọ́wọ́ wọn tí wọ́n bẹ gbálẹ̀ báyìí tí wọ́n bá lẹ́yìn ọba lẹ́yìn ọba ń bẹ ah. èsì ìrọ̀tọ́jú lẹ́yìn òun bẹ́ẹ̀ rẹ́lẹ̀ ń pa o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọba gbálẹ̀ wọn ni wọ́n ní rí jíìpù bẹ́ẹ̀ alìjẹnu ah. gbé jíìpù náà náà hello ok ok ọtí orí orí ah zero nine zero six two zero zero zero nine four nine tabi zero eight zero nine seven zero zero zero nine four nine. náà o ní ojú òpó tí ẹ ó pèsè náà. ẹ̀sùn wọlé o. tàbí zero seven zero five five zero zero zero nine four nine fún ìbéèrè yín lórí tí wọ́n bá wa sọ yìí ah. orí àwọn ẹ̀rọ tí a ó pèsè nìyẹn náà. Ah. Oh. ó ti rẹ o ẹ pè padà. naam zero nine zero six two zero zero zero nine four nine tàbí zero eight zero nine seven zero zero zero nine four nine tàbí zero seven zero five five zero zero zero nine four nine fún ìbéèrè kan sí kejì. naam wa aleykum salaam. Akí Bọ̀sánzọ̀, ẹ̀rọ fún bẹ́ẹ̀rẹ̀ nípa àwọn Kùrán tí bá já tí ò dẹ̀ mọ́ka tó yàn fẹ́ ṣe sí i àwọn kòránù ti já tó ti pọ̀ kí là lọ ṣe sísà. ẹbù mọ́lẹ̀. òkè káàrì mọ́lẹ̀. àwọn àti. ẹgbẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ dáadáa. Na'am. Assalamu alaikum wàhálẹ́kùn sọ̀rọ̀. ìbéèrè tí mo fẹ́ béèrè gbà. ẹ sókò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín tàbí kẹ́ ẹ pa. Ah, orí sẹ́ẹ̀tì ni sá thirteen gbọ́dọ̀ báyìí. bẹ́ẹ̀ni. ọ̀dà àtàwọn ọlọ́run jàre pẹ́lẹ́lẹ̀ àràfà abdulhakeem náà ni. ẹ ẹ jọ bí sàká tí ọlọ́run bá kàrà kí obìnrin yóò lè ju ọkọ ẹ̀ lọ. ọlọ́run wa ó ní rísíkù ju ọkọ ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni sà sọ́nà wa kálára pé sàká wọnú owó obìnrin bẹ́ẹ̀ ǹjẹ́ sẹ̀rí àfáàyè ilẹ̀ pé kí ó lè jọ sàká fọ́kọ rẹ̀. bẹ́ẹ̀ni tọ́lọ̀ ń bá gbé owó obìnrin sókè ju ọkọ rẹ̀ lọ gbogbo orú ọkùnrin tó bá rí bẹ́ẹ̀ fún kí wọ́n kún fún sùúrù tó pọ̀ nítorí wípé kìí ṣe àdánwò lásán ẹni kó bìn kó níjú yàn lọ akọ àdánwò ni tí sì máa ń mú ọkùnrin ṣìṣe hmm. nítorí wípé ìdórí àlámọ̀rí kodò ni hmm. ọba dẹ́dà gan sọ pé nítorí òun ọ̀gbọ́kọ̀lé alọ́ nípa wà láàmà ná fún wa ló jẹ́ pé kìí sọkọ rí wọ́n ní ni ọkọ̀ fifty fifty sọ̀rẹ́ o èmi mo fowó ọbẹ̀ lẹ́nu sẹ́yìn wọ́n ló fowó ìbọ̀lẹ́ o. tàbí o jẹ́ fún kankan lẹ̀. sọmọ ọmọ mẹ́rin la bí ọlọ́dún bá ní pín dáadáa méjì mẹ́ secondary school méjì mẹ́ primary school wà á mú kan ní secondary wà á mú kan ní primary kìí sọkọ rí o. tàbí o jẹ́ fún kankan. ẹ́ kò sí nǹkan kan kò sí kíni ọkàn ò sí nǹkan kan ìyàwó náà ni ọmọ kọ́bọ́jú bó kó bá mú yóò sọ pé oúnjẹ dà yóò tún mọ wá sọ pé ọsẹ fòkó nìlú ọlọ́bẹ̀ odò ẹni tí ń jẹ́ poison. kóbì ó ní lọ kéèyàn wá lè jẹ́ ni ọlọ́run láti bóbi lù o wàláì kọ́rọ́rùn àkọ́rọ́rùn o ṣùgbọ́n tọ́lọ́ ń bá sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ìyàwó gẹ́gbẹ́ ìṣẹ̀lẹ̀ sí ìyàwó abúlábìlì Mas'ud mhm. Zainabu nìyẹn ànábì ń pẹ́ ayu zayanib ńjọ wá bẹ̀rẹ̀ bí ẹ̀dọ́sà sẹ́lẹ̀n torí pé kò fẹ́ kánàbí ọmọ fáwọn àdìkà ọ̀rọ̀ sápọ̀ ń bẹ̀lẹ̀ yùn ànábì ó wá ń bí ànábì lè pè sóun lẹ́tọ́ àti yọ̀sàkàfọ́kọ̀ òun ó bẹ́ẹ̀ lè yọ̀sàkàfọ́kọ̀ rẹ̀ ọkọ ní orí ọ̀sàkàfọ́ bẹ̀rẹ̀ torí gbogbo ẹni tá a bá jẹ́ pé àájá bá jọ̀rọ̀ yàn fún wa àgbọ̀rọ̀ ìṣẹ́kàlọ́ ká tó wá fún un à ń gbọ́nà ẹ̀bùrú máa fẹ́ sọ pá ń gbọ́lọ̀ lége nù mm. ọlọ́run kọjá báwọn ṣùgbọ́n tó wípé àádìí àmú wa ò sí lọ́rùn rẹ̀ orí fún wa dédé ní kọ́kọ́ wa ilé pé bọ́kù èèyàn tó gògóró bọ́kù èèyàn ń jalè bọ́kù èèyàn ń pààyàn bọ́kù èèyàn ń ṣe tí ọ̀dà tó bí lọ yóò máa o àwọn tí fi yí bí ẹ bá ti mọ bàbá yìí náà lọ gbogbo ẹ student náà ọ wà ní three hundred level four hundred level ẹni aláì láti mi ń ta tẹ́tẹ́ mi ìdẹ̀ ní gbowó lọ́wọ́ wọn. Ah, ebi ọ̀pọ̀. ọjọ́ iwájú rẹ̀ dàrú. Hmm. torí pé àwọn ọlọ́run gbé àjẹmù rẹ̀ lọ ní táìmù yẹn. Ah. kò sì ní bí ìwọ mi bá ti rówó. ẹ̀tọ́ rẹ nu. ṣùgbọ́n alátọ̀gbà dáàdi mi ẹ̀dákun ọgbẹ̀rún ọlọ́run dọwọ́ yín o hmm. ọ̀nà ìtọ́lọ́run bá yọ̀mí sí ni kẹ́ ẹ̀ mọ́ ìgbàlówó ìfẹ́ rọrùn sí dálé ẹnu rẹ̀. Ah. kọ́ wa gbàlódé ìtẹ̀lẹ́dádì rẹ̀ kọ́ mọ́ tẹ̀lẹ́ káàkiri àbí dádì rẹ̀ ọlọ́pàá ńlá dì mí wàlẹ́ ọ̀rẹ́ wọn lọ sọ fún mi pé òrìṣẹ́ gba bíráìbù mi fún mi èyí níjẹ́ wọ́n sọ skul fífi. àwo wọn da ojú skul ojú ọjà ní táìmù ẹ̀tọ́ rẹ ni ṣùgbọ́n wọ́n wá gbé prógámù kan wá wọ́n mọ̀ fẹ́ ṣe kọ̀ǹpútà tẹ nìkan o dáàdì mo fẹ́ yọ̀ sí iye ẹ bá mi sẹ́ndì kírẹ́dìtì o iye òun ò ní dúró sí mbẹ̀. wọn ò ní ra dátà fún ọmọ. ẹ̀tọ́ rẹ gẹ́gẹ́ tó dójú lówó yẹn tọ́lọ̀ wọn bí ẹ̀hún hmm. kò ní bí ìwọ tó bá ti dọ́dọ̀ ti àlàyé lọ́dọ̀ ti ẹ̀ hmm. àwọn tí wọ́n kójọ ní òbí. bí owó oúnjẹ bí owó skul tó ibi tó mọ́tì torí pé dádì rẹ o tẹ́ gbá o tẹ́ kẹ́nà nìkú mẹ́lẹ́wọ́ wọn dádì títẹ̀ nígbà tí mo fẹ́ gbé o ní skul. àmọ́ ogún ọdún. so gbogbo àwọn eléyìí ọgbọ́dọ̀ pé àṣà ìyàwó ó lè yọ zaka fọ́kọ rẹ̀ o eh, ọlọ́njọ́ méjì àhá ọlọ́njọ́ ah, ọlọ́mọgbọ̀kọ́lọ́ wa fún ìyàwó wa o ká ìyàwó yóò lè ṣàṣeyọrí dẹ̀ nítorí pé kí lèèyàn máa kò láti kọ́ máa bírèkì ṣèṣin ni àgàgà láyé ìta ìgbélọ́yìí ọ̀rẹ́ ọ̀dà sí ẹbí ọ̀dà sí. fámìlì obìnrin gan fámìlì obìnrin gan gan. sọ́dọ̀ gbọ́dọ̀ burúkú ni à ń gbélé ìyàwó kọ̀ọ̀kan wọn o ṣùgbọ́n nígbà tí wọ́n bá tí wọ́n bá kí bẹ́ńdẹ́ bọkùnrin nínú fúnra ẹ̀ ní ó pè ọlọ́run o èyí àwọn ọmọ kóbó òde létí òun ní mo ti lọ. bẹ́ẹ̀ni lóru lóru àtọ tí ń bẹ lọ́rọ̀ ẹ nìkan. ààrẹ kúmọlá wàlúùkù sàn wà káàtó. nbọ̀dẹ̀ tí ń pè ó kí ni ìbéèrè yín. èyí ẹ kọ́kọ́ pé ẹ̀tọ́ sàdúrà o lẹ́yìn níta sọ́sẹ́ ọlọ́run ní gbọ́kọ lọ́wọ́ ọkọ yín fún yín o. aláàmà ni. ẹ gbọ́ bá. ẹ jọ bá bí èèyàn bá ní ìṣòro kan àbí kejì ẹ̀jẹ̀ tó ga irú péyàwó lèèyàn lè máa. kí ni wọ́n ní kí ni mà? irú péyàwó ni èèyàn lè máa ṣe tó máa dájọ́ ìgbà fúkìrìmà. bí ọba ní bóyá èèyàn ní pọ́blẹ́mù kan àbí kejì mm. ah, ta. ojú ni tí eh, wọn máa yìí. bí ọba yan nọ́fìlà àwọn àkáǹtì ẹ̀ máa yìí. ojú ni tí ojú ni tí ẹ máa ṣe la ilaha illa ant subhanak inni kuntu minaz zalimin mm. ẹ jẹ́ tuntun wí la ilaha illa subhanak inni kuntu minaz zalimin nígbà tọ́lọ́wọ́ bá fa ajaba bi aqibi hadha ad bi qawlihi fastajabna lahu wa najjaynahu min al-gham anabi wa ti ń sọ gbóló yìí a fi sínú òkun mẹ́ta àkọ́kọ́ òkun ooru ẹ̀ẹ̀kejì òkun inú odò ẹ̀ẹ̀kẹta òkun inú ẹja bí wọ́n ń pè wá inni kuntu minaz zalimin ọlọ́run ni fastajabna lahu ẹ wo bí ọ wà ọlọ́run láà sì jẹ́ pé rẹ̀ wa kashafna máa bí وكشفنا ما فيه نو فاستجبنا له ونجينا من الغم الا kúrò níbi hílà yìí ló tọ́ wà ń ẹwà amúlọ́gbọ̀ ẹmù mi ní o. gbogbo ẹ̀ tí bá ń ṣàdúrà ìsí bá ń bẹ́nu ìṣòro bá sì máa yọnu. àjọ òun lọ́tọ̀dọ̀ ní tí èyí àjọ. kò sẹ́ni gẹ́gẹ́ dúró. ọ̀sẹ̀ sì ẹ̀ wò ó làkàdíjà kúnlẹ̀ rẹ̀ ní àwọn ẹ̀ṣẹ̀ àti ẹ̀ṣẹ̀ ṣe tìlàgbà sọmọ ń jákùn èmi ò tún ṣe bọ́lá yé èmi o. ṣé kò jù bá ń lọ láìláì láńtà subhanaka ilé kóńtò mìíràn sọ àlìmínà ogún ọdún tóun ti ń sẹ́rẹ̀ ibi òun láàmà ṣe kò ní gàrí ìyá wa kan yẹn bá mọ́jà wọn gbági kò ní lọ́fíńdà wọ́n mọ́jà lọ́dún yìí ẹ̀kú ah, ìpọ́ bọ́sítọ́ọ̀mù tẹ́ẹ̀dì rí mi ló kó ẹ̀tú mọ́jà mi ah, mo sì sátàlà àti ọwọ́ àtàlà tí lẹ́lẹ̀ ní àmà ṣe wọ́n lẹ́bá ti ń sátàlà àti ọ̀rọ̀ rẹ̀ ọgbọ̀ lẹ́nìkan bá ní màmá mò ń bọ̀ láti bọ́dá sí mò ń bọ̀ láti ilé ní ìmọ̀ pé àṣàlátù ọlọ́njọ́ àṣàlátù ọlọ́njọ́ ní ìmọ̀ lọ́dọ̀ lọ́kọ̀ àṣàlátù ntí màmá ń wí nu. àṣàlátù lẹ́yìn gábíà gbogbo ọjà ní gbagiwa ilé rẹ̀ gbagi tuntun ilé rẹ̀ ní ọ̀gá àdúgbò bá bẹ̀rẹ̀ rí pé irú ọ̀rọ̀ àbẹ̀rẹ̀ kódà nítorí máa fi dùnmọ́ sọ̀rọ̀ nítorí máa mi ní máa jọ pé sàlátò ní sì máa bàjẹ́ tó bá mi sàlátò sàlátò lọ́mà láwa o gbogbo owó ọjẹ́ gbóró dàgbà hmm. tó ọ̀jáwò èèyàn gbẹ́sìn ọlọ́run yé lọ túbá o àsìkò sí wà nílẹ̀ o tó ọba jọ́dọ̀ hmm. lọ wáṣẹ kọ́ o hmm. tó ọba jágbàlagbà kégbàjáde fáwọn èèyàn pé ẹ̀yìn ti gẹ̀ ń wò lé kọ́sẹ́ mọ́ o ẹwà bí ń ṣe máa yóò ìlú pàmò ìmọ̀sòtọ́ fún yín ìmọ̀sòtọ́ fún yín ìdíklé ààrẹ ẹ̀ ọmọ tó sì ti mọ̀ kùrà nígbà wọn wà bá wájú ọmọ ọdún fún kọ̀ọ̀kan ṣùgbọ́n ah. ẹ bójú wò mí o ń wọ̀ kọ́sẹ́ mi o ara hmm. sì mọ̀ pé ibi tí gbogbo rẹ̀ ọkà mọ́rẹ̀. ọjọ́ mi ọjọ́ lákọ̀ọ́kọ́ ọmọ bàbá ní ìyẹn ti fẹ́ ẹ̀dá ní àpá ìlú ìyọ̀ àgbẹ̀ sẹ́yìn ọba ṣiṣẹ́ kẹtọ́ wá ní ten million. nẹ́tíwọ̀kì yẹn ní agbára ẹ̀dẹ́kun. ẹ̀pẹ̀ padà kí ni ẹ̀ ń break kò clear débi. Hmm. Hmm. naam. it can be due to network problem. okay. Uh, zero ok ẹ ti wọlé o. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Ẹ kú àníyàn ọ̀dọ̀ wọn gbàdúrà yín. Ẹ̀yin náà ní sọ́kà. Nígbà ó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ tẹ́ sọ̀rọ̀ fún wa bàbá. Hmm. Ẹ dákun ilẹ̀ tí ẹbí fi ilẹ̀ títà fún family house ṣe títà fún àwọn tó kan nínú àwọn mẹ́fà tí wọ́n ní tí àdúgbò lẹ̀ ń tà. Ṣé a lè lọ kóòtù nítorí irú nǹkan yẹn àbí àbàbọ̀ náà ní aláàbà lọ́wọ́? bàbá yìí ọ̀rọ̀ yín àdàrú o ǹtẹ́ tó sọ ìdá ẹbí a máa filẹ̀ kọ́ ṣe ẹ̀sìn pé rotation ńlọrọ ìdàgbàsókè ọ̀rọ̀ ẹbí ẹnìkan ọba dé ní tiẹ̀ òun hmm. ti di kílókọ rẹ̀ ó ti di mágàjì ní ọba gbé lẹ́tà ẹ̀jọ́ o hmm. àgàgà lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀ ó ṣe ọlọ́run ní mọ́ńzọ̀ lámọ̀ làágùn ẹ̀ ń bá jalè kan kan yìí sí ibi ọmọdé téèyàn bá ya ọwọ́ báyìí ife láti méjì ìsira wọn ní jẹ́bẹ̀ ẹ ń bá jalè ẹbí ìlú ńlẹ̀ àbólú jìbìtì rẹ̀ ọlọ́run pàṣẹ fún ọmọlẹ́ká yìí pé ẹ̀kọ́ bọlẹ̀ keje lọ níjọba ìlẹ̀ àmà wọn wà á yọ gángan bẹ̀ kápẹ́ ni ah, káyọ̀ yọ wà á ta nínú ọkọ̀ máa bá yí náà jẹ̀mọ́ ẹ wá bí ọmọ mẹ́fẹ̀ẹ́fà sí àní àtàlẹ̀ náà ṣé ẹ gbọ́ ọkọ̀ wọn ní ìbàdàn ah sùúrù náà làbà ní wọ́n ṣe wọ́n talẹ̀ nítorí wọ́n dolówó ńlá ni ah, ah. tẹ́ ẹ bá lọ rí ó ń kálukú náà nísìn awọ ọ̀kadúlù náà wọ́n máa wí hmm. jẹ̀mọ́ ẹ jọ ẹ má jẹ́ àṣàbò sí o ntọ́ da pọ̀ ni kí wọ́n forí korí báyìí wọ́n lọ tún lé ẹbí sí hmm. kí wọ́n sì máa ṣe ètí wọn bá ná tí chẹ́ǹjì bá kù wọn kò lẹ̀ wọ́n jọ pín nínú ẹbí à ń lọ bí àwọn tó filẹ̀ lẹ̀ hmm. tí wọ́n jẹ́ àbá wa tá àmọ́ bọ́lọ̀ ń ṣe pé kílẹ̀ wọn jẹ́ tiẹ̀ tí wọ́n ṣe wàhálà àwa náà ń lọ bí tí wọ́n lọ o fúndé yọ̀rọ̀ ọ̀bàdà kan sànú wa o ṣùgbọ́n ẹ̀jọ̀ ẹ má lọ kóòtù hmm. Hmm, ẹbí yín náà lẹbi ọmọ ẹgbẹ́ torí pé tá a bá taari alẹ́ ni lọ́pọ̀ tó bá tó padà ìyá náà padà tójú ìyàn bá wálẹ̀ wọ́n ní ẹ sọ fábíàmà tí ń bínú tí ń bínú gbúgbú yìí má bínú sọmọ ẹnu ẹrùn ọlọ́wọ́ bá lọ́ba bínú sọmọ ẹnu ẹrùn nígbà pé ní bá bá sọ̀rọ̀ padà ó dàbá ń yẹjẹ gbé nǹkan mi o. Ah, ẹ̀jẹ̀ ti bọ́ wọn. lèrò bá yarí jẹ pé èmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìbínú mi ni bínú bá bí abiyamọ tó bá ju ọmọ ní ẹ̀hún bínú abiyamọ bá rọ̀ ńgbà mí inú ẹ̀rọ mọ̀ tí rọ̀ barakallahu fina wa fikum mm. wa jazakumullahu khairan hada wa sallallahu wa sallama ala nabiyina muhammad wa ala alihi wa sahbihi wa sallama taslima kathira wa assalamu alaikum wa rahmatullah. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ọlọ́run jákèrí àwọn afọwọ́ pẹ̀lú orí dáadáa kótó di wípé a máa lọ gẹ́gẹ́ bí a ṣe sọ fún wa wípé ètò yìí ó ní bùkátà sí onígbọ̀wọ́ kan sí i àti ní ẹnìkan lẹ̀ so ẹnìkan àti ní bùkátà sí onígbọ̀wọ́ kan àwọdó àwọn èèyàn ń pè <clears throat> tí wọ́n ń bá wa sọ nípa pé sáwọn ní máa dá sí àfẹ́ kí ó rí bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ìdí kan tí ó fà á so afẹ́ kó jẹ́ pé ẹnìkan lódìdí tí ó lè gbé ìlàjì intanet àkọ́kọ́ yẹn ń gbé òun náà ní ta àfẹ́ adẹ̀bẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́ ṣe ìgbaníjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa kó jẹ́ ká bá níbi tí ti máa lérè àyàtí a bá wá ní ìbéèrè àyàtí a bá fẹ́ béèrè kankan lórí àlámàrí bí ó ṣe lọ ẹ jọ̀ọ́ ká pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero five three five six one one three one zero eight zero five three five six one one three one ẹ jẹ́ ká pè wọ́n wọ́n lè ṣàlàyé bí ó ṣe rí so ẹni tí ó jẹ́ ẹni àkọ́kọ́ àti ó ti ń bá wa bá ètò yìí lọ tá a fẹ́ kí ẹnìkan kó sì kejì wọn àwọn náà ní tọkọtaya ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọn dàrú o má jẹ́ ká sọkún wálé bá ní ìgbà ní ìjọsìn lọ́wọ́ wọn wá fi sínú mizana hasanati wọn la hawla wala quwwata illa billahi al-ali al-azim wa hadha wa sallallahu ala muhammad wa ala ahlihi wa sahbihi ajma'in wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh